torí pé ọ̀rọ̀ dàrú máa rẹ̀ lómi lọ́wọ́ àbáṣá ìjẹ́ jókòó ọ̀rọ̀ dàrú máa rẹ̀ lómi tẹ́kẹ̀ mú fóònù yìí kí máa monitor comment ọ̀rọ̀ dàrú máa rẹ̀ lómi lọ́wọ́ àbáyé máa mọ̀rọ̀ tòun ọ̀rọ̀ ọmọkùnrin àwọn kan ní ìjà tẹ́lẹ̀ àti sáà ìṣètò bá ní ìjà wọn ni bóyá mo ní àṣírí kan lọ́wọ́ ẹ̀ wọláì wọn ni àṣírí kan bẹ lọ́wọ́ àṣírí kan bẹ lọ́wọ́ sáà ìṣètò làlùfọ̀lá wàlọ́ọ̀yì tàlọ́ọ̀yì tó mọ̀ mọ̀ pé bàbá kú sọ ẹ̀ kúkú nígbàgbọ́ bàbá kúkú sọ ẹ̀ nígbàgbọ́ àmọ́ ká tún sọ tí n bá láṣìírí lọ́wọ́ Saheed Shittu láṣìírí aburú kan lọ́wọ́ ẹ̀ tó wà lórí ìjókòó yìí. tí mi tẹ wá ń torí ẹ. tí mo wá ń torí ẹ sọ pé mi àjàmọ́ gbogbogbò tí ń jẹ́ oríire ayé àti tọ̀run Ọlọ́run má ṣe fún mi tó láṣìírí lọ́dọ̀ mi gbogbo orí tọ́lọ̀ ṣe kọ́ lọ́ba jẹ àmọ́ o tá a bá wá láṣìírí burú kankan lọ́wọ́ ara wa tó jásí bí àkànwó pé ká sẹ́ẹ̀fì for the sake of Islam gbogbo orí tọ́lọ̀ ṣe fún mi láyé àti lọ́run ọlọ́run jọ́ má dùn ó bàjẹ́ àti tèmi náà o àti lójú mi àti lẹ́yìn mi bẹ́ẹ̀ ni tọ́lọ̀ bá ṣe fún abasa ẹni ṣe tún yẹ àti gbogbo ẹni tó bá nígbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n tó bá wá nígbàgbọ́ bẹ́ẹ̀ o ó kù ẹ́ ó kọ Ọlọ́run kọ Ọlọ́run ọba o ó ṣe kí ni ó kú ẹ ó kọ Ọlọ́run kọ Ọlọ́run o. gbogbo ẹ̀ náà kọ Ọlọ́run bá kúrò láti bọ̀. ẹ gbogbo ẹ lórí ìgbà pẹ̀lẹ́ ní ìsìlámù náà yóò gba ìsìlámù náà gbà. àwọn kan dáná sọ wá ẹnu ní ìgbà náà gba àlùkùránì bọ̀. ètò wa láàyè bó ṣe rí nìyẹn o Ọlọ́run kó wọlé àná sallallahu alaihi wasallam kí Ọlọ́run ó gbàdúrà wa ó yọ ní sí wa abáṣáyé jì ẹ̀kú oríire lẹ́ẹ̀kan sí i ọ̀rọ̀ wa wà tí mo fẹ́ bá yín sọ ìgbà méjì ló gbé mi a lè sọ lórí fóònù hmm, tí mi ò ní débi a lè sọ lórí fóònù tó rà ń sọ̀rọ̀ lórí fóònù dáadáa ẹ̀gbọ́n mi bàbá ìmọ̀ jẹ́ nítorí kí n mú yín dání nù hmm. torí gbà gun yìí ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ ọlọ́run ní kẹ́yìn náà wà nínú ẹ̀ alhamdulillah ara ara ara ẹ ara tẹ́ta dáfọ́nàmọ́ba kò náà nìyẹn tó wá jẹ́ kí wá mú un tó wá jẹ́ kí wá wá nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé mo bá yín dúpẹ́ mo bá yín dúpẹ́ rárá àsìkò gbọ́ lọ. alhamdulillah. àbùkù ah, lọ mélòó mélòó ogun tí o ṣẹlẹ̀ téèyàn gbogbo lọ mo bá bára mi dúpẹ́ èmi náà bára mi dúpẹ́ tẹ́lẹ̀ ògbógun lọ mo sì bá gbogbo àwọn tí wọ́n dúró nígbà tó gun yẹn mo bá wọn náà kálukú wọn. a tún ńlọ́ba parí ìjà ìnámalẹ̀ amálòbí nìyà ọlọ́run àníyàn mi àníyàn mi náà ni pé ká fọpọtúrìtì pa parí ìjà yìí ká parí gbogbo àwọ̀ tí bá ń bẹ láàrin wa ṣùgbọ́n yorùbá níbi ìjà ò bá ti tó parí ẹnìkan ìparí ẹ̀ àmọ́ lọ́n tún fi àwọn kankan wá o táàfin mọ̀ pé ìjà yìí tó parí o ọlọ́run fi kankan wá o kí ọlọ́run fi yàn wá òun náà ni ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe tó wà rí ọlọ́run ọlọ́run sí gbogbo agbẹ́rẹ́ pàpọ̀ ni pé ẹ̀yin mùsùlùmí àsìkò tẹ́ sọ̀kan nílé yìí ẹ̀ ń bára yín jà ẹ̀ ń fèsì ara yín ọ̀tọ̀ kódà àti wàrà àwọn èèyàn tí ò fèsì yín sẹ́yìn òtún àwọn abára yín jà tuntun lọ́wọ́ ọmọ rẹ̀ rẹ̀ kàtó ọmọ rẹ̀ rẹ̀ tó rántí lẹ́yìn wa. wọ́n ti rìn o wọ́n rìn o. wọ́n rẹ̀ rìn wa. bẹ́ẹ̀ mo gbọ́ programu àfọ kan lọ́mọ lánàá tó sọ̀rọ̀ bẹ̀rẹ̀ pé ẹ̀yin oníṣẹ̀ṣe yìí ọ̀kan lọ́mọ ó ní ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀ wá sọ pé ẹ̀yin lẹ̀ sàṣìwà ẹ̀yin kọ́ lẹ̀ sàṣìwà àwa ti ń bára wa jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ọ̀rọ̀ ta lọ́lọ́run ọ̀ ẹ̀ wá lè lu opportunity wípé. Eh, àwọn abarawájà kí a máa ní a á ti dààmú ẹ eh, tó bẹ́ẹ̀. ẹ eh, bá àwọn yẹn kẹ. ẹ tó bẹ́ẹ̀ torí nǹkan kò lè borí tó yẹn mo mo mo mo á mo ọ̀rọ̀ ńlá ní pọ́ìntì pọ́ìntì tiye ló jẹ́ gbogbo ní ọ̀rọ̀ náà ẹtí fún wọn ní nọ́mbà wọn wá. ẹ jọ̀ọ́ gbogbo ẹni tẹ́ wà lórí program gbogbo yín kí o ọlọ́wọ́n bá mi sàn ká gbogbo yín lẹ́sàn-án lórí o ọlọ́wọ́n bá mi sàn ká yín lẹ́sàn-án lórí o bàbá àwọn ní síbi kọ́ọ̀lù torí àwọn tí wọ́n ń bọ̀ ní àwọn tó ń bọ̀ ní o. ẹ fún ọmọdé bá dé fún yín àbí kẹ́kẹ́ àwọn bọ́sẹ̀ ń tẹ̀lé yọ̀ fún yín. ọlọ́wọ́n bá mi sàn ká lẹ́sàn-án lórí o. ẹnì kò sí yé nígbà tó wá sọ̀rọ̀ yẹn kọ́pọ̀lọpọ̀ sọ̀rọ̀ yẹn lánàá á má ò gbé ọ̀rọ̀ lánàá àwọn pípò yìí ti ń lo avenue à ń jọ ń búra wa wọ́n wá rò pé àṣàṣì àwọn ni òun ṣiṣẹ́ àṣàṣì ò dẹ̀ lè ràn wá torí ẹni bá ti ní ọlọ́run àṣàṣì ràn ẹni tí ò lọ́lọ́run àṣàṣì ràn àṣàṣì ràn kò lè ràn wá díẹ̀ báṣáyì ìtọ̀ náà afẹ́kọ̀ọ́ mi lọ́lọ́ à ń lera wa sórí àtẹ à ń lera wa Facebook à ń lura cause tá a bá tá unite wọ́n á gẹ̀ẹ́tì wa o ìgbọ̀rọ̀ tó wà lẹ́nu yẹn o tá bá unite táwọn kan bá ń kọ́ táwọn kan bá ń parẹ́ láàrin ara wa fúnra wa àwọn kan ń àwọn kan ń a lè ti débi tá a nọ dọ́n mùsùlùmí fásitì ni wà wá lò ìjọ wa ká sísá fún wa lẹ́yọ̀kan àti wá matured a matured enough ká máa rújọ ẹ èmi ṣe léyìí ìwọ náà ṣe báyìí ìwọ náà ṣe báyìí lọ́wọ́ a matured enough nìyẹn. gbogbo tó yẹ wá rí pé ó lè tún fa wàhálà a lè máa bínú ẹjọ ìjọwọ ẹ lẹ́yìn ẹ ti ẹ rò wípé odidi ọdún mẹ́ta la fi fa kéèsì between me and you bí kíní ẹ ṣe wá lágbára tó bó ṣe le tó kò sí ẹ gbogbo àwa tá a jọ tá a jọ mọ̀gùn yẹn tá a jọ fèsì ní pọ̀ àtẹ àwọn sáìdì tí yìí nàtẹ́jọ fèsì àwa náà pọ̀ bọ̀dá dúpẹ́ wọn náà pé inú gbogbo wa náà ẹnìkan kò kú nu wa bàbá màdìgà ń bẹ láyé ọ̀kan lọ́mọ ń bẹ láyé kájú ẹ̀ ń bẹ láyé oníkùrá ń bẹ láyé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a lè dákọ tá a mọ̀ èmi náà ń bẹ láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì náà sáàdì tí nínú àwọn ń bẹ láyé fọlọ́ fọlọ́ ń jọ ọ́ gbogbo èṣù bọ́lọ̀ bàbá bá wí. afáwa bàbá wa tó gba gold ah, ara wa ni wọ́n èèyàn wa ni wọ́n táwọn náà dẹ̀ kéré nínú ṣọ́ọ̀bù yìí abálábí gbàgbàdì ń bẹ láyé sọ́ọ̀bù abálábí gbàgbàdì wọ́n ń bẹ láyé. dúpẹ́ fọlọ́run ẹnì kankan ò bá ògùn lọ láàrin wa ẹ wá jọ ẹ jẹ́ kí ká jẹ́ kí ogun mi kò lè tọ̀ lọ́ọ̀ ká fún Islam nísìnyí ẹ wò gidigidi lórí Facebook oṣù ah, eh, kúránì o níjọ tí ta lọ́lọ́run ti wà níbi tó wà ẹ rí i pé kí ni yẹn sinmi díẹ̀ tí ìbá ti pé àwa ta tún wá wú ọ̀rọ̀ jáde ló tún wá bẹ́ẹ̀ dàbẹ̀ nípa àtúnkọjú síra wa mú mẹ́ta dẹ̀ tá a dẹ̀ wá yí gbogbo àlùyọ̀sọ̀ kan gbogbo wa agbọ́dọ̀ ṣọ̀kan ọ̀tọ̀ ìrìntọ́ náà kí ọlọ́run lọ́jọ́ yìí kó má bà ìsìláàmù jẹ́ kó má bà wá náà jẹ́ abayé dúpẹ́ lórí orí yìí o abayé dúpẹ́ lórí orí yìí o abayé dúpẹ́ lórí orí yìí o ọlọ́run jọ nínú àná ẹ̀ kọ́lọ́ má bu orí náà jẹ́ ọ̀là tuntun yìí ọ̀nà. ó pọ̀ lọ́kàn. a ah, ò ó pọ̀ ọlọ́run jọ.